ọjọ́ láàyè púpọ̀ ìgbà ọgbà yóò ṣe ìṣòro fún àwọn ẹwù rẹ̀ tó bá ti lọ́la tó ń dàbí yàmù lórí gbogbo ìṣẹ́lẹ̀ ayé ṣe. bẹ́ẹ̀ ni nínú nǹkan lè jẹ́ máa fa ìdínà ọlọ́ ìṣe máa jẹ́ òsì tàbí ṣùgbọ́n ìgbésẹ̀ tí ó fi rí ìbínú Allah ọ̀nà ní ìgbésẹ̀ tí ń gbé yẹn ìgbésẹ̀ eléyìí tí ó sọ ìyà tí ó sọ di ẹ̀tọ́ fún yàn ọ̀nà ní ìgbésẹ̀ kí èèyàn kọ́ máa ṣe Allah kí èèyàn bá ṣe ìwòye dáadáa èèyàn rí i pé Allahu azza wa ó ṣe àwọn ìdẹ̀ra fún wa lọ́lọ́kan ọ̀jọ̀kan nítawọn àdẹ̀rà yìí tí wọ́n pè fún òun náà ní dídúpẹ́ lórí àwọn àdẹ̀rà yìí tẹ bá wo ìdẹ̀rà ríríran kìí ṣe ìwọ nìkan lólu ẹlẹ́dàá wa lóní kò ní ẹyinjú lágbárí ṣùgbọ́n ẹyinjú tiẹ̀ tó ní lágbárí olú ẹlẹ́dàá ọ̀kan fi síbẹ̀ láti fi díhò ṣùgbọ́n fi síbẹ̀ òun fi ríran. mélòó mélòó nínú àwọn ẹrú náà ló ẹlẹ́dàá wa ló fi ẹyinjú sí àwọn náà lágbárí ṣùgbọ́n tó ṣe pé àwọn ẹyinjú tiwọn wọn kì í fi ríran rárá sọ́wọ́ ayẹ káwá gbé ẹyinjú eléyìí tí Allah tó fi ṣe lágbárí yẹn wọ ní nǹkan méjì ju wípé òfin ṣe Allahu azza wa jalla lọ ọmọ yẹ kó olú ẹlẹ́dàá wa ṣe ìdẹ̀ra ahọ́n fún ọ ahọ́n yìí ẹran ni bá a ṣe ẹran tí ò lè gún nú gbogbo ní kó wá gbogbo kálukú òun náà níjà ẹ bá ní kọ́ yanu ẹ bá a hàn nínú ẹnu rẹ̀ ìwá sí gbogbo ẹni tí olúwa tó fi ahọ́n tó fi ṣe lọ́ṣọ̀ọ́ nílà ahọ́n wọn máa mú ọ̀rọ̀ jáde olúwa wa kò sí ahọ́n tiẹ̀ ní ahọ́n gbáǹdókò. ahọ́n tí kì í mọ́rọ̀ jáde ó mú kí ahọ́n rẹ̀ kọ́ máa mọ́rọ̀ jáde ṣé sísẹ́ ńlọ́yẹ kọ́ máa fi sẹ́ Allahu azza ó fún wa ní ìdára ká máa gbọ́rọ̀ ṣe wa nìkan ló létí ní gbogbo ẹni tí olú ẹlẹ́dàá wa tó fi etí tó fi bò láti rí ní ìdẹ̀tí wọn iná náà máa fetí ó sì wọ lẹ́ni tó ṣe pọ̀ ń gbọ́rọ̀ tó wá lo yìí láti fi ṣe Allah ó fún ọ ní ìdẹ̀ra ọwọ́ méjì ọwọ́ rẹ méjèèjì kò sí wọn ní pàǹdà ọwọ́ tó ti rọ tí ó lè dákẹ́sẹ́ gbogbo ń tọ́ bá fẹ́ fi ṣe ṣíṣe náà lo yìí láti fi ṣe Allahu azza wa ó ṣe Ese rẹ ó ń gbé ọ gbogbo ibi tó o bá ó ń fi rìn káàkiri nígbà tí n'inu sì eru pé ń bẹ nínú àwọn ẹrú Allah ẹni tó jẹ́ pẹ́sẹ̀ tiwọn ọkàn wà ń bẹ níbi aláìsí ń bẹ kò wúlò kò sí wọn láǹfààní Olúwa Ẹlẹ́dàá wò jẹ́ kìtì òrí bẹ́ẹ̀ tó ayẹ kó ńlọ yẹ kó fi kó yẹ iná ló ń lò láti fi ṣe Allahu azza wa jal ọ á dá paríparí rẹ̀ pabambari ìdẹ̀rọ ọpọlọ eléyìí tó mú ká yàtọ̀ sí gbogbo àwọn ẹranko yòókù tí o bá sí ọpọlọ bí ọbọlọ lọmọ èèyàn bá rí kò bá ti sí yàtọ̀ láàrin èèyàn àti ìnàkí gbogbo ṣùgbọ́n pẹ̀lú làákàyè olúwa wa. ọ̀dá wa yàtọ̀ adẹnitọ́ máa ń tọ́tọ́ yàtọ̀ sí etí ọ̀tọ̀ kí ló dá yàtọ̀ sí etí ọ̀dá làákà yìí náà nì lólu ẹlẹ́dàá wa fi ní ká yàtọ̀ gédégédé sí gbogbo àwọn ẹ̀dá yòókù yun ńgbà tẹnitọ́ afún làákà yìí tí ọ̀wá ronú lọ sí di pé ọ̀nbẹ nínú àwọn èèyàn láì jẹ́ pọ́ yá wéré àwọn ẹjọ́ pé làákàyè tí wọn ò ṣiṣẹ́ ọmọ èèyàn máa darú wọn pèpè dàda ń díndín mà ní sopó mà ní kì í mà sínú ẹni tó ní làákàyè tiẹ̀ ọgbọ́ Allahu azza wa jal kò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá tún wo bomi ó tún ra wọn kan lọ jáǹtí rẹ́rẹ́ àwọn jẹ́ wèrè àwọn aláìní làákàyè akaramakallah sílẹ̀ yìí dẹ̀ra ńlá eléyìí tó lu ẹlẹ́dàá wá ṣe fún ọ yìí ó wá yẹ ká pé ìdẹ̀ra yẹn ibi ẹ̀ṣẹ̀ ló ń lò sí ó lò síbi ká fi dúpẹ́ fún Allah ó sì abẹ́ fún ọ ìwọ ọmọkùnrin abẹ́ rẹ tọ́ba rí ní tí èèyàn á rí tí fi yarí gbérí ahọ́n rẹ àbí abẹ́ rẹ yọ yarí yóò le yóò gbérí máwọ̀ gan lọ́wọ́ àlàáfíà ní jẹ́ bẹ́ẹ̀ olúwa ẹlẹ́dàá ó ṣoore ńlá yìí fún ọ nígbà tó yẹ pé àwọn míì náà wọ́n ní abẹ́ àmọ́ tó bá yẹ nítọ̀ kò sí nǹkan táwọn ń rábẹ́ tí wọ́n fi ṣe kò sí ní tó lè rí láyé yìí tí abẹ́ rẹ̀ tí wọ́n nà rò kò sí nǹkan tó lè rí láyé yìí tábẹ́ rẹ̀ tó lè le sọ́ọ̀mù kéde ńlá lolúwa ṣe fún ọ pẹ̀lú abẹ́ rẹ̀ ti ń ṣiṣẹ́ àwọn aláìmoore tó bá rí ẹni tí adánwò bá tó jẹ́ pé abẹ́ tiẹ̀ kì í ṣiṣẹ́ rárá rárá sígbà náà ló tó dúpẹ́ orí ńlá ni tó ayẹ kó máa lo ìdẹ̀ra abẹ́ yìí láti máa fi ṣe ọlọ́ láti máa kí bọ́bi tí ó láti máa fi ṣèṣekúṣe láti máa fi ṣe rádaràda tí ti ṣe fún wa ọkọ̀ lè kà dípò rẹ̀ àwọn wọ̀nyí láti jáni tí ó pọ̀ ní mímá jọ́sìn fún látàrí ipa máa ń tó ṣe fún wa lóore ìgbà tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n máa ń fi àkókò tó pọ̀ nínú òru tí wọ́n máa fi jí láti fi ṣe sọ̀lẹ́ lẹ́ni tó ṣe pé ńgbà wọn bá dúró pẹ́pẹ́pẹ́pẹ́ títí wúwú lẹ́sẹ̀ ànábì máa wú ìyá ńlá wa Aisha radiyallahu anha. àwọn á ń sọ fún anabi sallallahu alaihi wasallam pé ètí jẹ́ tébólú ẹlẹ́dàá wa ó ti ṣàforíjì fún yín gbogbo e tó síwájú àti tó gbẹ̀yìn nínú àwọn ẹ̀ṣẹ̀ kí lẹ́yìn tí wọ́n fúnra yín wàhálà ṣe báyìí sí anabi ni ìwọ náà dárúkọ ọ̀dẹ́ra eléyìí tó lu ẹlẹ́dàá wa fi jíǹkì mi afala akunu abdan shakura ṣé kí n jẹ́ ẹrú tí ó fún tí olúwa ẹlẹ́dàá wa bá ṣoore fún ọ ìgbà náà ló yẹ kí ẹ̀sìn rẹ kó má tẹ̀tì ìgbà náà ló yẹ kó di ẹni tí wọ́n lé títí tí wọ́n ò ní bá níbi ká ṣẹ̀sìn kó pọ̀ ká sì ṣẹ̀sìn kó dà àmọ́ ńgbà tó bá ti torí pé wọ́n ti ṣèdára fún ọ ìgbà náà ló wá jìnà sẹ́sìn ó jìnà sẹ́sìn tefétefé ó ń yan ẹ̀sìn lódì ó jìnà sí gbogbo ibi tí wọ́n ti ń ṣẹ̀sìn ọmọ àwọn ẹni tí ń ṣẹ̀sìn ó mú wọn lọ́tà torí tó bá tiẹ̀ ti rí wọn nínú máa bí ọ ajẹ́pọ̀ọ́rẹ́ tí wọ́n ṣe fún ọ yẹn dídẹ ni wọ́n fi dé ọ àmì pé wọ́n tààrọ̀ oore sórí ibú nìyẹn abẹ́ Allah kọ́mẹ́sì àwọn àdẹ́rà tó ṣe fún wa lórí ẹ̀dẹ́ kọ́mẹ́jẹ kátàrà rẹ̀ kádẹni tí ó sórí ibú torí ẹ̀ ìwọ tí olú ẹlẹ́dàá tó ṣe lóore oore ló yẹ kó fi pàdé rẹ̀ dáadáa ló yẹ kéèyàn fi pàdé dáadáa Allahu azza wa jalla ó ní hal jazaa'ul ihsani illa al ihsan kí ló yẹ kó jẹ́ ẹ̀san dáadáa bí ẹ bá ṣe dáadáa dáadáa náà ló yẹ ká fi san dáadáa níjọ́ tẹ́ni tá a ṣe dáadáa fún tó bá ti kùnà láti fi dáadáa san ó ti di abara moore jẹ aláìmoore ẹni tí orí ọ̀tọ́ sí tá a wá ṣoore fún tí ń tẹ̀lé basubasu gbogbo ìgbà tí ọba wá sí ọlọ́kàn tó wá sínú èrò rẹ ikú kò sẹ́ Allahu azza wa gbàgbé láti rántí ikú rántí ikú ó sì rántí dààbò eléyìí tí ikú máa dààbò yàn ní ìgbà tó bá dé ẹni tó kú nìkan ló ròyìn wọn náà padà mọ tiẹ̀ ní ìgbà tọ́jọ́ kú bá tó tó fẹ́ Allah máa rántí pé màá kú lọ́jọ́ kan bákan náà gbàgbé lásìkò pé wọ́n mọ̀ padà gbé mi sí sáré sáré tá a sì wéyìn wọn kì í faná lẹ́ńtíríkì sínú rẹ̀ yóò sọ kúnkún máyà ní birikiti èèyàn gan alára yóò dá wa ń bẹ ni ká ti rẹ́ nìkan láti ipò òun ó ṣe tiẹ̀ àbí yóò kan fún ẹni tó bá ti wá nu sáré tiẹ̀ bá nìyẹn má gbàgbé ikpe nínú sáré ìyà ń bẹ́ńbẹ́ ń bẹ́ńbẹ́ fáwọn ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí i. nítorí kọ́ ọmọba àwọn ajẹ́ pé ọmọ àmà fúnra ara rẹ máa wá aburú àìda àti bí ó ti ṣe burú bàjẹ́ fúnra ara rẹ lẹ́ni tó ṣe ipò fọwọ́ sí pé kọ́ bàjẹ́ fún kò burú wọ́n sì gbàgbé nígbà tó bá fẹ́ ṣe Allah pé sàárè ìkọ́lá tún parí sí o ìgbẹ́ndà kìyàmà ń bẹ ọjọ́ ńlá tó lù wá fi ń dẹ́rù bá wa ń gbogbo gbà pé ẹni tó bá gba Allahu gbọ́ àti ọjọ́ kẹ́yìn kó ṣọ́ra ẹ ń bá gba Allah gbọ́ àti ọjọ́ kẹ́yìn kó ṣe ń tàbí pálásẹ̀ nítorí pé ẹni tó bá gba ọjọ́ kẹ́yìn gbọ́ wàláhì yóò jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ yóò jìnnà sí àwọn àìdá nítorí pé ọjọ́ yẹn ọjọ́ ó tu ni yawma tubla as-sara'ir ọjọ́ ti gbogbo àṣírí tí ó tu téèyàn ò ní ní agbára kan. láti jàjàbọ́ kò sì ní ní alárànṣe kan láti ṣàtìlẹ́yìn fún un. rántí pọ́tò gbẹ̀ndà kìyàmẹ̀ yẹn ìdààmú wa ń bẹ tó pọ̀ ìdààmú wa ń bẹ tó pọ̀ kọ́ máa ná tó dára rẹ̀ mọ̀ kọ́ máa àlùjáná tó mánà àbí tí ó lọ àlùjáná oníkálukú á kó sínú ìdààmú tó pọ̀ gbogbo eléyìí tí èèyàn bá rántí èèyàn ò ní oníkálukú wa ni wọ́n gbé lórí òṣùwọ̀n wọ́n gbé iṣẹ́ rẹ lórí òṣùwọ̀n ọ̀pọ̀ nínú àwọn èèyàn tá a máa rò pé yóò wúwo iṣẹ́ rẹ yóò tẹ̀wọ̀n lórí òṣùwọ̀n tó yóò fúyẹ́ kọjá sísọ yóò fúyẹ́ tayọ tayọ yàmùyàmù tó ṣe kankan lórí ìwọ wo ìbáyé nìkan ló ti rò kankan wa ni kankan rẹ tó bá di lọ́la má gbàgbé pé wọ́n ń pe kinní kan ní as-sirat as-sirat onálọ̀nà tí oníkálukú wa jọ́tọ̀ bó bá di lọ́la gbẹ̀ndàl qiyama ìjọ máa àlìjáná ní ìjọ máa ná orí as-sirat yẹn ní oníkálukú wa gbẹ́sẹ̀ lé ibẹ̀ lọ́mọ àlìjáná ọba dá àlìjáná ibẹ̀ lọ́mọ aná ìní ọ̀fẹ́ gbà kọjá tí kùnà débà yọ jàbọ̀ torí ìsàlẹ̀ as iná jahannama ni akramakumullah má gbàgbé pé iná ń bẹ́ o iná yìí báyìí ọkọjá níta lè fẹnu pa o omi kan ò sí tọ́ran o iná tí ó gbé ndàlùkìyàmù ó náà ní wàhálà bàbá gbogbo wàhálà ìyà bàbá gbogbo ìyà abẹ́ Allah kọ́mẹ́jẹ kọ́ sáwà gbogbo àsìkò tá a bá ti fẹ ṣe Allah ẹ àgbàgbé àwọn nǹkan a rò dáadáa ká tó nítorí pé àìrójinlẹ̀ ká tó ṣe ìpalára púpọ̀ òun ló máa ń kó báyàn akramakumullah ẹ jẹ́ á ṣọ́ra níbi ẹ̀ṣẹ̀ ẹ jẹ́ á kìlọ̀ fúnra wa ká jìnà sí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ṣòro tá a wà nù rẹ̀ láyé nìsín ọ̀pọ̀lọpọ̀ pọ́njú tọ́pọ̀lọpọ̀ wà wà nù rẹ̀ tó ṣe é pé kàkà kọ́ wádìí ti ń ṣọ́ lọ sídìí ṣẹ̀ríà ẹ̀sìn Islam kó ma ibo ni nǹkan ti ń ṣe níbo ni iná ti ń dún lára rẹ ọwọ́ a máa fi àṣà yorùbá ọ máa fi tó ní ìgbà tó ṣe pé wọ́n lọ ń ṣe Allah wọ́n lọ ń dẹ́ṣẹ̀ lójú méjèèjì wọ́n ló jìnnà sẹ́sìn rẹ̀ ní gbogbo ọ̀nà kọ́nà tí bá ti wá láì ọ máa tìràn mọ́ ìyá rẹ ọ máa tìràn ọmọ tìràn máwọn èèyàn tẹ́ ẹ ti jọ múlé tira yín tẹ́ ẹ jọ músọ̀ tira yín ọmọ páwọn ni ọ̀fẹ́ kọ́ da fún ọ wọ́n lépa rẹ nì wọ́n wọ́nà kó burú fún ọ nì wọ́n wọ́nà kó bàjẹ́ fún ọ nì àti ara rẹ ni tó ti rùn tó fura ẹ gbọ́ àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí tí alimami ibn Majah rahimahullahu ta'ala tí wọ́n gbé jáde wọ́n ní inna ar-rajula la yuhramu ar-rizqu bi yusibu anabi sallallahu alayhi wa sallam wọ́n ní dájúdájú olúwa ẹlẹ́dàá wọn a máa dín àrísìkì máyà nítorí ẹ̀ṣẹ̀ tọ́ṣẹ̀ olúwa ẹlẹ́dàá wọn a máa dín àrísìkì máyà nítorí ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ alimami ibn Majah àwọn ni wọ́n gbé jáde fi sanadin hasan gba ọ̀nà kan tó ṣe kọ́ da dájúdájú olúwa a máa dín àrísìkì máyà nítorí ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ a pé ìwọ náà ló ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ òun ní ṣe sábàbí tí ò fi dáa fún ọ òun ní ṣe sábàbí tó o fi ní tó oníṣe sábàbí tó o fi bọ́ sí fún ọ wọ́n ti bọ́ ọ ládéhùn nípa àwọn ó gbèsè fún ọ wá láago báyìí nígbà tó o bá fi dé láago ọ̀gá tó yẹ kó gbèsè fún ọ wọ́n bá sọ pé o ti fìlú lẹ̀ o ti lọ́n tiẹ̀ nígbà tó o bá fi dé wọ́n sọ pé à kọ́dà ìṣẹ́jú márùn kó tó dé yìí àwọn ti gbèsè yẹn fáwọn míì kọ́dà ìṣẹ́ yẹn ó tó ṣe ten million nígbà tó o bá fi dé wọ́n bá ti di àwọn ọlọ́pàá kalẹ̀ ìpè tó bá dé mú mú ni ká ẹ mú ah kí ló dé kí ni mo ṣe ga tí wọ́n fi mú mi wọ́n ní àwọn ti ẹ̀sà àṣìṣe pípé táwọn pè ọ́ àwọn á rí i pé kò sí nǹkan kan tí wọ́n tẹ́ràn àṣìṣe ń ju káwọn ọ̀fọlọ́pàá mú ọ lọ ẹsẹ̀ mọ́ àṣẹ. kàràmàkàlá torí ẹ ọba àwọn èèyàn ṣiṣẹ́ ò ní gbà ọ fáwọn èèyàn wọ́n ṣàgbéda fún ọ. gbogbo dáwọn èèyàn ṣe tí wọ́n fi ń rí ṣe tí wọ́n bá dáwọ́lé ẹrù tí kọstọm ẹ̀mú wọn ò mú ọ okógbé adìẹ okó láti ilẹ̀ yìí ònkó lọlẹ̀ haúsá òde yẹn ń kọrin àwọn kọ́sítọ́mù mú ọ wọn lọ kó ẹrù rọ̀bì ẹrù rọ̀bì báwo ìgbé adìẹ. torí pé tolú ẹlẹ́dàá bá ń bínú gbogbo ní téèyàn fi sẹ̀ ni wọ́n fi ní sẹ̀. adìẹ wá láti àmọ́ ńgbà tó ti jẹ́ polówó à ń bínú sí wọ ìgbé adìẹ wọn lò kó ẹrù rọ̀bì wọlé tẹ̀lé ìtumọ̀ sí pé kí èso ara rẹ ẹsẹ̀ ló máa ń dínà àti nílọsíwájú ẹsẹ̀ ló máa ń dínà àti ga ẹ wá lè sọ pé ṣẹbi àwọn ẹni tí ń sẹ ọwọ́ àwọn olójú méjèèjì wà àwọn ẹjọ́ tí olórí ibú ńlá wọ́n wà wọ́n sì lówó wọn lọ́lá ẹ fún wọn ní ròbànújẹ́ ipe dídẹ lolúwa wọn. ṣé mùsùlùmí ni wọ́n. ìwọ ń owó tó lálùbáríkà ìwọ ń owó tó dá sábàbí kí máa dínà àti ríru owó onálẹ̀tẹ̀ sọ́ra fẹsẹ̀ bákan náà tí àdánwò bá ń rélu àdánwò lọ́dẹ̀ rẹ tí àrélu ń àrélu lọ́dọ̀ rẹ tí ìpájú tí ń kọlu ìpájú lọ́dọ̀ rẹ rẹ ni kò yẹ̀ wò wọ́n lọ́ọ̀ wọ́n gọ́ọ̀gán lẹ́ni bú kìí ṣe pé nìkan ló ń sàtì ọ torí pé yorùbá lẹ́vù tí nǹkan bá ti ń ṣe yorùbá yorùbá wọn ò ní ropá wọn gangan gangan làwọn ń ṣera wọn ẹni ẹlẹ́ni wọn máa tìràn má yóò máa péré ẹlẹ́sẹ̀ láì jẹ́ kó rí àmàdájú láì jẹ́ kó ní àrígbámú yóò wá sọra rẹ̀ dọ̀tá gbogbo aráyé olúwa ẹlẹ́dàá wa ni. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم àdáwò yóò tó bá bá yín látara ń tẹ fọwọ́ ara yín fà ní. gbogbo àdáwò yóò tó bá bọ́ ọ kọ̀sàdédé wá bọ́ ọ àfi látara ń tọ́ fọwọ́ ara rẹ fà. ṣé dáadáa lọ ń fà fúnra rẹ àbáyé dáa lọ ń sànà rẹ fúnra rẹ gbogbo ń tó ṣe ọ́ ara rẹ ní ọkọkọ kọ́kọ́ máa bi léèrè kí ni mo ṣe gan ọ̀nà wo gan ni mò ń fi ń gbà ṣe Allah ìwọ pátì kọ́ dẹ́kun ẹ̀ṣẹ̀ yín kọ́ wá wo ọjọ́ a àṣẹ Allah aburú wọn kọ̀kọ́ dúró lẹ́yìn aburú tó dúró rere ni ọmọ wọlé wa bọ. mọ̀ ń gbà bá ti wá gbogbo àìdá gbogbo aburú òun náà ní gbogbo òun náà ní máa ó wá lòun ọ̀fẹ́ káburú ọ̀tẹlẹ̀ sóun à ọ̀dọ̀ ta wá laburú òfin ṣe bùjókò ọ̀dọ̀ rẹ náà nì ibẹ̀ ni ó di bùdókọ̀ fún aburú tó ẹ pé ọ̀dọ̀ rẹ ni ó ti jókòó tí ó kẹtẹ̀ǹfẹ̀ tí ó fẹ̀yìn olú ẹlẹ́dàá tún sọ yìí pé mẹ́yì àmẹ́lẹ́sọ ayé ó jẹ zẹ̀bẹ̀ ẹnikẹ́ni tó bá ta idá á san lẹ́san pẹ̀lú àìdá rẹ̀ o á lórí àìdá tó ṣe o. torí ẹ̀ àtẹgbé kankan kò sí lágbọn èèyàn sí olúwa ẹlẹ́dàá wa ó ń ṣe é pamọ́ ni bátìkò tó lù ó mu ọ̀bá tìtò nígbà ló lè má tanra rẹ jẹ ibi ọ̀rọ̀ tiẹ̀ ó ti di àfàtì lọwọ àdánwò àti pé pápá gan aburú kan ò níwọ̀ ṣe àìdá kan ò níwọ̀ mú lásìkò tí olúwa bá tó kò ma téèyàn máa ká ṣọ́ra fẹ́ṣẹ̀ ká ṣọ́ra fún mi máa dẹ́ṣẹ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ tẹ́ rí yẹn nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní iyyaka wal ma'siyah ṣọ́ra fún ẹ̀ṣẹ̀ dá fa innal ma'siyah dá nítorí pé ẹ̀ṣẹ̀ dídá halla sọ́kùtìlà ìyí máa jẹ́ kí ìbínú Allah kó sọ̀kalẹ̀ ni ẹ̀ṣẹ̀ dídá. yìí ma kí ìbínú Allah kó sọ̀kalẹ̀ Allah là ń fẹ́ o àwọn ọ̀fẹ́ bínú rẹ o rẹ kò ṣe dáyàkò ìbínú rẹ kò ṣe dúró dè ẹ sì máa pé ìbínú Allah ó ní rí ìbínú ọmọ aráyé ọ̀já mọ̀ nǹkan náà nínú ọmọ ló ń bínú àbí bínú òní bẹ fún dérò rẹ tó o lè bínú sílẹ̀ lè rí mọ́ alẹ́ tẹ̀ ìbínú wo ìbínú pàǹdà wo ló lè bí tí sáwọn ò dìpọ̀ fàyà ìwọ́dọ̀ ẹ pé òjú bó ṣe wà lọ ìbínú wo wà lọ fẹ́ bí àní ìbínú Allah òní ò ṣe rí abẹ Allah kọ́mẹ́jà rí ìbínú rẹ̀ ìbínú ọmọ aráyé ọjà mọ kankan gbogbo onílàkà ìláyé ntí ọwọ́ àṣẹ tí ìbínú Allah fi sọ̀kalẹ̀ sọ́dọ̀ rẹ̀ kọ́ gbọ́dọ̀ sí o. wọ́n fẹ́ràn wa ni o wọ́n fẹ́ dáadáa fún wa ni o inú gbogbo òtúmọ̀ kìlọ̀ wọ̀nyí ah, bẹ́ẹ̀ bá mọ̀ parọ́ ń bá rán yà kọ́ máa ṣe ń kọ́ máa dẹ́sẹ̀ ń ṣùgbọ́n gbà tó ti para wa ọ̀ràn mà ti ara rẹ̀ lólúwa ẹlẹ́dàá ṣe ń kọ́ alẹ́ kọ̀ torí kọ̀ fẹ́ wa fún yà kámọ́bà wa dẹni tó lọ lẹ́tọ̀ọ́ sí yà ń iná nìtúmọ̀ gbogbo kìlọ̀ wọ̀nyí torí àìsí pẹ̀ fọmọ pé kọ́ máa dẹ́sẹ̀ bàbá ti lè dá gbogbo kọ́dẹ́tẹ̀ mọ̀nà ṣùgbọ́n lu ẹlẹ́dàá ọ̀fẹ́ bẹ́ẹ̀ ọ ń fẹ́ káwọn ẹni tó ṣoríire ọ̀pọ̀ ìdí nì tí wọ́n fi ń ṣe ìkìlọ̀ wọ̀nyí fún wa láàrin kátẹ́sẹ̀ àti kásẹsẹ Allah gbogbo wa náà lọ́ hàn sí ètò rọrùn jù lẹ́sẹ̀ àti dẹ́ṣẹ̀ rọrùn gan kọ́dà tẹ̀rí dẹ́yìn bá ń dẹ́ṣẹ̀ ìtumọ̀ dùn máa yẹn yàtọ̀ sí tí yẹn bá fẹ́ ṣe ti Allah yóò máa rí i pé ọkàn kọ̀ ọkàn kọ̀ ọkàn fẹ́ kọ̀ pamọ́ àmọ́ ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá ń ṣẹ̀ èèyàn tẹ́ bá ti ní í máa dùn máa yàn ní. torí ẹ nǹkan tí ń dùn mọ́ tó o fẹ́ pati o gbọ́dọ̀ pati tó o bá fẹ́ rí ìdùnnú láíláí àmọ́ tó bá ké ìbànújẹ́ láíláí lọ́ọ́ bá ń fẹ́ kò sí tàbí ṣùgbọ́n ò ní o Abu Darda radiyallahu anhu ọ̀kan nínú àwọn sàhábà ni òun náà dá sí òun ni innal abda idha amila bi ta'ati Allah ahabbahu Allah dájájú èèyàn tó bá ń ṣe nǹkan tí ọjẹ́ ìtẹ̀lé ti Allah Allah yóò nífẹ̀ẹ́ sí fa idha tí olúwa bá nífẹ̀ẹ́ sí habbabahu ila ibadihi. yóò mú kí àwọn ẹrú rẹ̀ náà nífẹ̀ẹ́ tí wọ́n bá ti ń ṣe nǹkan tí ó jẹ́ ìtẹ̀lé ti Allah Allah yóò nífẹ̀ẹ́ sí ọ yóò wá mú káwọn ẹrú rẹ̀ kún nífẹ̀ẹ́ sí ọ. bi ma'siyati Allah bẹ́ẹ̀ náà ni tí ẹrú Allah Allah. olúwa ó bínú sí i fàyídà abọ́gọ́bọ̀hù lọ tólúwa bá wá bínú sí i bọ́gọ́bọ̀hù ilà ìbáàdẹ̀ yóò mú kí àwọn ẹrú rẹ̀ náà kọ́ kórìíra rẹ̀ kọ́ máa bínú sí i gbogbo àwọn oògùn òfò ìyanu ayé ìyanu ọ̀run ìyanu àdánwò tẹ́wọ́ká kò lè ṣiṣẹ́ tólúwa bá bínú sí yàn tó wá mú káwọn èèyàn máa bínú sí yàn oògùn òfò wo lọ fẹ́ ṣe gbẹ́rẹ̀ ìranu wo lọ fẹ́ ṣe tó ní wá jẹ́ pé àwọn èèyàn ń bínú sí ọ olúwa pa láṣẹ pé ẹ máa kórìíra alágbájá ẹ máa bínú sí torí pé mò ń bínú sí kò síbùyẹ ìyẹn wà pé ni mo ṣe tí gbogbo èèyàn sì ń bínú mi gbogbo èèyàn sá fún mi láì jẹ́ pé mo fìgbẹ́rẹ́ ra wọ́n fẹ́ gbọ́rọ̀ mi láì jẹ́ pé ẹnu mi rùn ilé wà ní àwọn èèyàn àfi kí gbogbo èèyàn túká fèmí nìkan lẹ̀ bẹ́ẹ̀ ni tólúwa bá ti ń bínú sí yàn tó sì pa kí gbogbo àwọn ẹ̀dọ́ máa bínú sí ọ oníkálukú gan ní ma ti ọ̀sọ̀ ju wípé òun kàn rí pọ̀ ń rẹ ni tọ́ba tún bẹ́ẹ̀ náà òun kàn rí pọ̀ ń fẹ́ràn rẹ ni tọ́ba bẹ́ẹ̀ náà ó rí pé kankan ò tiẹ̀ gbọ́dọ̀ pọ̀ pẹ̀lú irú rẹ pọ̀ Allahu akbar ṣe mọ̀ pé tọ́ máa ń lòdì ní gáràjì tí gbogbo àwọn agbèrò tí wọ́n ń pèrò sọ́kọ̀ wọ́n ti pèrò sọ́kọ̀ ó ń pèèyàn méjì tọ́kọ̀ ó fi kún ẹnìkan bá yọ látọ̀ kan wọ́n máa ni. àfikún kálẹ̀ yìí náà lọ ọba lè kó ni ha tẹ́yìn bá ti wọlé ní ìsókù yàn kan tẹ́yìn bá ti wọlé ní ìsókù yàn kan bó ti ṣe wọlé tí wọ́n níbo làgá kù sí wọ́n níbi làgá kù sí bó ṣe fìdí lé orí àga báyìí tóun náà retí pé yàn kó dé ta lẹni tó bá gbogbo ẹni tí ń bẹ́nu ọkọ̀ sọ̀rọ̀ kálukú bá sì mú jáde kó nu mọ́tò kí ẹ ń wọkọ̀ yìí má ṣé wọn ò gbé kabúkabú mọ́lẹ̀ yìí ni lẹ́mi ọ̀wọ́kọ̀ yìí o kí ló dé ah kí ló dé tẹ̀yìn sọ̀kalẹ̀ pé kí ló dé tiwọn náà sọ̀kalẹ̀ nítorí lẹ́yìn ló lẹ́mìí náà àti ànìkan náà ìjẹ́ lè sọ. la ilaha illallah àwọn agbèrò ọba lórí ibú ọkọ olórí ibú ọkọ gbogbo èèyàn sá jáde. bẹ́ẹ̀ ni tó lùwà bá ń bínú sí yàn ó ní mabi tí náà rẹ̀ ó ti máa dún lára rẹ̀. sálẹ̀ ni tó sọ fún gbogbo èrò bíi mẹ́jọ wípé ẹ jáde kó náà ọkọ̀ yìí. so ṣé bọ́lú alẹ́ tólúwa bá bínú síyàn tó sì mú káwọn ẹrú rẹ̀ máa bínú síyàn kò sí bíyàn ṣe lè ṣe o Ibrahim ibnu Adham rahimahullah ọ̀kan nínú àwọn aṣíwájú ni nínú àwọn tàbíìn ó ní inna lidhunubi da'fan fil quwwa ẹsẹ̀ ó máa ń kọ́ ọ̀lẹ́ bá agbára èèyàn gbogbo ọ̀nà téèyàn ti máa ń lágbára láyé agbára egungun agbára isan, agbára ọpọlọ agbára ọmọkùnrin agbára ọmọbìnrin agbára àmà téèyàn bá ṣe ọlọ ẹsẹ ó kó bá gbogbo agbára yìí ó rí i pé ìwọ ló ti lè gbé bọ́kẹ́tì omi kan tọba dánwò ó fìdí jalè ìwọ tọba ní ká wá gun òkè Kilimanjaro wọ́n ló lè wájú wọ́n gba wájú mọ́ gbogbo oníkálukú lọ́wọ́ níbi tí egun wà lára rẹ̀ bàbá ní kọ́ wá gun olúmọ rock nísìn tí o dúró ń dó pátápátá lọ lẹ́gbẹ̀ẹ́ Kilimanjaro ìwọ lọ́kọ̀ọ́kọ́ ṣubú dànù kó tó di pa gbégbèsè mẹ́wàá bẹ́ẹ̀ ni ìwọ tó jẹ́ pé ẹnì kò sí nínú àwọn akẹgbẹ́ rẹ lágbègbè ibi tó wà tí ó sọ pé òun ní agbára ọpọlọ làákà ìtọ́ ọ padà wá dẹni tí gbogbo èèyàn ń pè ní eléyìí mà ti dágọ ó ti di dọbọdé kọjá kankan mama nítorí ẹsẹ ni jàmá ìwọ tó ti jólùmọ ọ padà wá di ẹni tó ṣàì máa ń tó ti mà ẹ̀ṣẹ̀ ló máa ń fa gbogbo ẹ jàmá torí ẹni ẹnìkan wá bá wa ó ní ẹ dákun mọ ń há alukur'ani ilé ẹ̀kọ́ yìí alukur'ani mo sì wà ṣùgbọ́n mo ṣàkíyèsí. ipe ntí ha màmá tètè ha àmọ́ màmá tete gbàgbé rẹ̀ ju bí mò ṣe ń ha lọ kí ni mo lè ṣe ah kò sí nǹkan kan tó lè ṣe ju lọ ẹ̀ṣẹ̀ òun ló máa ń kọ́ lẹ́ báyàn kò sí ní lọ ẹ̀ sì dàgbà lọ títí wọ́n ń bá yín sọ̀rọ̀ ibi tí ẹni tí ń bá yín sọ̀rọ̀ wà náà ẹni kí lọ sọ lẹ́ẹ̀kan láàrin ìṣẹ́jú méjì ó ti gbàgbé kí ló dé ò nídìí kan lọ síìtù gbogbo gbà sọ síìtù abẹ́rẹ́ òun ò gbọ́n wọ́n wádìí lóòótọ́ lọ síìtù nípa kí ni máa ń fà gbàgbé fáwọn ẹni tí ò ti dàgbà débì kan tò wọ́n ti ṣe àwọn oríṣiríṣi àwọn oògùn tí wọ́n máa fún wa ṣùgbọ́n kò lè rán tó bá jẹ́ pẹ́sẹ̀ lọ́fà torí ẹ̀ṣẹ̀ ni máa ń fa ìgbàgbé jàmà tí ẹ̀ṣẹ̀ bá ti pọ̀ ìyẹn máa gbàgbé ni torí ọ̀lẹ́ ọ̀bọ̀ nínú gbogbo nǹkan mẹ́mórì rẹ̀ ọ̀lẹ́ o ò ní lè kó nǹkan púpọ̀ sínú rẹ̀ ma nítorí ẹ̀ṣẹ̀ ìwọ tó ṣe kó lè báyàwó rẹ lò dáadáa ó lo àbúmu títí kò ní ràn nítorí ẹ̀ṣẹ̀ tí èèyàn bá ti ń ṣẹ̀ ó lè ti abẹ́rẹ́ kan rọ ni fakultu sàkófìrò rọ̀bàkù ìnáwó kánà gọ̀fọ́rọ̀ yorùsẹ́lẹ̀ sàmà àlẹ́kùn mìdírọ̀rọ̀ wọ́yọ̀mdẹ́dọ̀kùn bí amúhálìn wọ̀bẹ̀nì wọ́yẹ̀jọ̀ àlẹ́kùn jẹ̀nàtìn wa yaj'al lakum anhara bẹ́ẹ̀ bá ti tọrọ àforíjìn olúwa àforíjìn yìí yóò ṣílẹ̀kùn ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún oore fún yín níbi tẹ́ lérò àti ibi tẹ́ lérò ìwọ obìnrin yìí náà tẹ́lẹ̀ èèbù ọba lóyún títí tó fi tóṣù kẹjọ ẹni tó ọba sọ fún kó lè mọ̀ pé olóyún gbogbo tíkọ́tíkọ́ dákúdájí lọ́pọ̀lọpọ̀ obìnrin máa ń ṣe látàrí pa lóyún wọn ò lè kárù rẹ̀ mọ́wọ́ lọ́wọ́ níbi tó lu ẹlẹ́dàá wa dọ̀ dáadé ṣùgbọ́n gbà tẹ́tẹ̀ dé ńkọ́ láti oṣù àkọ́kọ́ ló ti ń bì ó bì bì bì bì bì tó fi lóṣù kẹsàn-án ni dákúdájí lóṣù kan àbọ̀ wọn ti gbé lọ síìtù ó ṣe bí oṣù mẹ́jọ lọ síìtù wọn lọ wà ní bẹ́ẹ̀dẹ̀rẹ̀ la hawla wala quwwata illa billah ló máa ń fà ó kú ọkọ sí yọ̀ọ̀yọ̀ ó náà mọ̀ wá wọ́wọ́ ká irú àtẹ́wọ́ ìyàwó ló ń fẹ́ yo ṣé ságbà náà lélẹ́yìí ẹsẹ̀ ni tí ẹ̀ṣẹ̀ bá ti pọ̀ ńjẹ́ lérò yọ ọmọ yọjú sí yín àfi kémi pẹ̀lú rẹ kájọ jìnnà sẹ́sẹ̀ ká mú lọ́tà wa ọ̀tá wa nítorí pọ́tà ti ń fẹ́ ká wọná wàláhì ọ̀tá ni àfi ká lọ́tà torí ara tiwọ ọ̀ràn náà burúkú ni wá irin tí ara rẹ̀ ọ̀ràn náà gbogbo mọ́tò bó tí gbogbo wọn mórí lọ́nà àbàdàn àwọn ètò mórí lọ́nà àwọn tó mórí lọ́nà èkó tí wọ́n kórin nígbà gbogbo wọn bá débi tí wọ́n ti fẹ́ lọ́ọ́ dẹrù wọn lẹ̀ nílé iṣẹ́ tí ń ṣerin ẹ rí i pé ńgbà wọn bá kó àwọn arin dé ilé iṣẹ́ yìí wọ́n dà wọ́n sínú ibi tí wọ́n ti yọ wọn nígbà tí iná bá jó irin débì kan irin domi ni ńgbà bá domi ni wọ́n wàá tẹ̀sẹ̀ yàwòrán rẹ̀ bí wọ́n ṣe fẹ́ kó ara arin gan ọ̀ràn náà. pé wàhálà wa wọ ọ̀lẹ́ burúkú ẹ̀ rárá wa bó ṣe rí ara wa tí iná bá ti mú báyìí ó rí tó ń wì bí gbogbo àwọn sàbò ayé ẹwà ẹni na èjòyìn ẹwà àwọn òjòyìn náà tẹ́ jòna ráúráú àjòyìn nítorí pé ibi tí wàá ti ń pọ̀fọ̀ ayatul kursi láti bọ fòfò rẹ jẹ wàláì ló ju ọdún yóò ju ọdún lẹ̀ tí ẹrù rẹ gan táwọn èèyàn máa wò báyìí. torí di eléyìí táwa lẹni náà wọ́n fẹ́ sakọ́ wájú náà jahannam ẹ àtàrà náà láti dá ṣẹ̀tàn òun náà náà iná juná lọ wa lọ́ọ́ wa sọ wa wàláhì ọ̀tá wa ni bí àṣetọ́ ni ṣe jọ́ta wa bẹ́ẹ̀ lẹ̀ ṣe jọ́ta wa torí pé níta ṣetọ́ ni jẹ́ ká máa ṣe náà ni ká máa dẹ́ṣẹ̀. àgbọ́dọ̀ mọ ẹsẹ̀ lọ́tà ọ̀tá tó fẹ́ gbé wa ṣe ọ̀tá tí ò fẹ́ ká soríire ọ̀tá tí ń fẹ́ ká jóná. àgbọ́dọ̀ máa rí sá àgbọ́dọ̀ rí yá àgbọ́dọ̀ bá tò kò sí nǹkan kan tó gbọ́dọ̀ pa wá pọ̀ pẹ̀lú ẹsẹ̀ torí pé oríire làwa fẹ́ ṣe àwọn ọ̀fẹ́ sórí ibú. wàhùnmẹ̀tẹ̀m ibrahim ló tún bọ̀rọ̀ lọ ibnu adam ó ní ẹ̀ṣẹ̀ tẹ́rí yẹn ó ní òkùnkùn tó máa ń kó sínú ọkàn èèyàn ọkàn ẹni tí ni gbogbo ẹja gbogbo aburú ni ọmọ wù ẹ wù ẹ nítorí pé òun ti ń ibi tí ti ń ṣe ni ọmọ wù ọ ibi tá a ti ń gbọ́rọ̀ ọ̀lọ́ kò ní ti ọlọ́run kan lọ bẹ̀ àti ibi tá a ti ń sórí ibú. à ń lọ sílùú kan à ń lọ sí ìdánilẹ́kọ̀ọ́ bàbá tí wọ́n ń gbé wa lọ nígbà tá a rìn díẹ̀ wọ́n bá gbé rẹ́kọ́ọ̀dù kan sí wọ́n bá dorin orin ti jẹ́ ọ̀kan náà ọmọ tá a mú lẹ́yìn wọ́n bá kóya ó ní ẹ̀ pa á. ó lóun rò pé orin ìsìláàmù ni orin ìwọ ni ìsìláàmù mú wa bọ́ọ̀tì ní kíákíá ń bọ̀ pa mo bá ní sórí pé agbére rẹ pọ̀ wa ní Al-Madina Center ní lórí wa aláǹlọ́ ṣèdánilẹ́kọ̀ọ́ ọ̀wá ń gbé rẹ́kọ̀dù sétí wa sórí pọ̀ gbádùn sórí pọ̀ gbádùn fọmọ gbọmọsọ ni àbọmọlú o ọlọmọ gbọmọsọ lòun àmọ́ òun ègbélé dáadáa no wonder. àwọn gbé rẹ́kọ́dù sí àlejò ọ̀gbádùn ni rẹ́kọ́dù tó ti ń gbọ́ láti jọ ìmọ̀lọ́mọdé ó rí pẹ̀lú rẹ̀ onífẹ́ gbọ́rọ̀ Allah onífẹ́ súnmọ́ fi tẹ́tí sọ̀rọ̀ Allah nítorí rẹ́kọ́dù òfò tó ń gbọ́ yìí. asábọ̀rọ̀ débi kó náà bá pa ó ní bàbá a jìnnà sẹ́sìn díẹ̀ ni ó ló jìnnà sí púpọ̀ ó jìnnà sí púpọ̀ sọ wá lè wá máa gbọ́ rẹ́kọ́dù yìí

ṣé gbogbo aráàlú kan wà wọ́n ní ah, ẹ ń bá wù ní ọ̀wà o <laughs> nínú ìlú ẹ ní ọ̀wà àwọn wáyé jẹ́ pé fújì òfò ni wọ́n lọ kọ́ la ilaha illallah gbogbo wọn jáde tí o tó kù fún bá ti pọ̀ nínú ọkàn èyí fẹ́ dúró bí tán ti ń sọ̀rọ̀ Allah àmọ́ bí tí wọ́n ti ń sẹ̀ tí wọ́n ti ń sọ bí yẹn ó ti tako tiẹ̀ wàláhì gbogbo èèyàn ni ọ̀fẹ́ lọ́ọ̀bẹ̀ tí ọba ti rí ọkàn rẹ borí ìfẹ́kùfẹ́ inú ẹ̀mí rẹ tó o bá rí borí ọ̀nà àti wàlẹ̀jẹ́ náà sòrò torí pé inú àdìsí anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní xuffatil jannatu bil makari wa xuffatil naaru bil shahawaat ntọ́kùn ojú ọ̀nà téèyàn bá wàlẹ̀jẹ́ náà ntẹ́mi ọ̀fẹ́ ni ntọ́sí kun ojú ọ̀nà tí wọ́n bàjẹ́ ná ntí máa wú ẹ̀mí ni sọ̀bọ́ bá ti wá kó ẹ̀mí wá ń jà mí ló kù sí báyìí ntẹ́mi ọ̀fẹ́ ló kúnjú ọ̀nà tí yẹn ọba dálì jẹ̀nà ntí máa wù ẹ̀mí jù ni ló kúnjú ọ̀nà tí yẹn ọba wọ̀nà ẹ̀rí pé àdánwò nílé ayé wa yìí àdánwò lágídí bóòlù yẹn ti parí jẹ dálì jẹ̀nà iṣẹ́ ńlá ni o Ibrahim tó tẹ̀síwájú ó ní wa innal hasanati quwwatan fil badan ó ní tí ó ní orí pati máa fi síyàn lára èèyàn máa lágbára tẹ́ bá ń tẹ̀lé ti ma bi tí ọ̀tún ọ̀tún agbára tí wọ́n ń yín ẹ rí i pé ẹ ní lẹ gbogbo ọ̀nà máa gbà lẹ ẹ ní lẹ bákan náà ẹni tí bá ti ń tẹ̀lé ti Allah wa nuran fil ọ pàtàkì ẹ jẹ́ ká kóra wá ń jánu jìnnà sí nítorí ká lè bá a sórí rẹ̀ ẹnìkan á ní sábà wo gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí àwọn ò ní lè tẹ̀lé nítorí pé àwọn ará àwọn ẹni tó jẹ́ pọ̀ dáràn ni wọ́n ẹlẹ́sẹ̀ gidigidi ni wọ́n gbogbo ń tẹ̀ sọ pé kọ̀dà kọ̀tọ́ ni wọ́n máa ṣe kọ́dọ̀ ṣẹbọ lọ́pọ̀lọpọ̀ káàfìrí lọ́pọ̀lọpọ̀ olóògùn àdánù lọ́pọ̀lọpọ̀ wọ́n ti jìnnà sẹ́sẹ̀ ti pẹ́ ṣùgbọ́n wọ́n lówó lọ́wọ́ àfi bíi sẹ̀kẹ̀rẹ̀ wọ́n lọ́lá láyé tí wọ́n pọ̀ púpọ̀ àwọn náà àwọn labẹ́nu gan ní gbogbo àwùjọ àwọn lẹ́ni jàǹkànjàǹkàn ní gbogbo òlu àwọn ẹsẹ̀lẹ́sìn bó wọ́n ti wá ní gbogbo nǹkan wọ̀nyí ẹ̀mẹ́jì ọ̀tàn yín jẹ o èsì rẹ̀ ni pé ẹ̀mẹ́jì ọ̀tàn yín jẹ ó wá nínú àdìsàn nàbọ̀ Muhammad صلى الله عليه وآله وسلم إليس الإمام, الإمام أحمد تحب جادي أنه تراه أنا إذا رأيت الله يعطي العبد من الدنيا ما يحب وهو مقيم على معاصي تبارك الله تنبقيا انبقيا انبقيا nínú nǹkan alẹ́ ayé ntẹ̀yàn fẹ́ ntẹ̀yàn fẹ́ ntẹ̀yàn fẹ́ tó ń ti pé ẹni tí ń dẹ́ṣẹ̀ burúkú lolúwa rẹ̀. ànábì ni tẹ́ ẹ bá ríru rẹ o ẹ má jọ yà yín lẹ́nu o fa innama huwa istidraj kọjá mọ́ kankan bí ìbá ṣe polówó ń ẹ̀dẹ́ ni kéde kí wọ́n ń sọ̀rọ̀ fún nítorí pé àyè kan wà tí wọ́n ti pèsè fún nínú náà jahannam. oburu oburu jai tí ọba tí wà lówó débi pé yọ dáràn tí ó mú káyè yẹn kọ́tọ́ sí dáadáa olúwa ẹlẹ́dàá wò ní yé fún un torí ńgbà ọba lówó débẹ̀ ni ó máa dáràn tí ó mú káyè yẹn tọ́ sí dáadáa bẹ́ẹ̀ mọ̀ kó sálábòsì dídẹ ni wọ́n dẹ àwọn ọ̀tọ́ o alimami ahmed òun ló gbé ẹgbàá wáyé jáde وني فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء nígbà tí wọ́n gbàgbé ń tá a fi ṣe ìrántí fún wọn iṣẹ́ tí olúwa rántí wọn gbọ́dọ̀ ànábì tó rántí wọn ìgbà tí wọ́n gbàgbé rẹ̀ tí wọ́n tẹ̀lé wọ́n fi há para wọ́n tàkìtì pàkọ́ sí i kí ni tó ṣẹlẹ̀ fatahna alayhim abuwaaba kulli shay àwa ṣílẹ̀kùn gbogbo nǹkan fún wa ọ̀rọ̀ lóríṣiríṣi ìdẹ̀rọ̀ ọlọ́kan ọ̀jọ̀kan níní rírí ṣe lílọ síwájú nínú gbogbo nǹkan olúwa ṣílẹ̀kùn gbogbo ẹ̀ fún wa hatta idha farihu bima utu títí tó fi di pé wọ́n ń dunnú wọ́n ń yọ̀ lórí ní tí a fún wa akhadnahum baghtata làbà mú wọn lójijì. amú wọn lódìdí fa idha hum mublisun wọn bá dẹni tó bẹ́ẹ̀ ni tẹ́ bá rí tó lu à ń sínà fún tówó lé tí gbogbo dáadáa pọ̀ lọ́dọ̀ rẹ̀ alálìkùá ọ̀tá Allah kìí ti ni dẹ ní ìgbà bu yàrá burúkú burúkú wa yọ orí ayọ̀pọ̀ náà ni ọ wà nípa wọn bá dé kàkà kó túbá kò ní túbá kàkà kó pẹ́yìn dáńdí àyídá yóò túbọ̀ máa tẹ̀síwájú ni torí ẹ̀ á máa tẹ̀síwájú ńjọ́ mi lórí ọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ nípa rẹ̀ pọ̀ púpọ̀ aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiru innahu huwal ghafurur الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير يحيي ويميت وهو حي لا يموت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله لا تجدوا لا تجدوا تترنا وعنان سير بل لا تري النبي نوح عليه السلام تفدري النبي ومحمد sallallahu alayhi wa alihi wa sallam iṣẹ́ kan gbòógì tí olúwa fi rán gbogbo wọn òun náà ní ìpèpè lọ sí di ká jọ́sìn fún Allahu lónìkan ká sì jìnnà sí ma jọ́sìn fún àwọn òòṣà Oluwa eleda wa ó ṣe lọ́ràn yẹn kó nìkan la gbọ́dọ̀ jọ́sìn fún tòró nìkan lọ́ba tí ìjọ́sìn tọ́jú ọ̀ràn yẹn pé ká máa ṣe fún kò sí màláìka kan kò sí ànábì kan kò sáǹjànú kan kò sí èpè kan kò sókúta kan bẹ́ẹ̀ ni kò sódò kan tólúwa ẹlẹ́dàá wa ní kẹ́ ẹ máa jọ́sìn yàtọ̀ sí Allahu azza wa jalla torí ẹ̀ náà làwọn èèyàn ṣe pín sí olóríire àti olórí ibú ẹni tó tẹ̀lé ti àwọn ànábì wọ̀nyí tó tẹ̀lé òfin tólúwa fi rán wọn tí ń sin Allahu lónìí kan tí ò lẹ́bọ lẹ́rù tí ò mẹ́bọ mẹ́sìn. irú wọn ni ó sọ rírẹ tí ó wà lìjẹ́nà lọ́la gbẹ̀ndẹ̀ kìyàm ẹni tó bá takò tiwọn tó yà pa tó yẹ pé bọ́ọ̀lù ń gbélé ayé ní ṣe irú wọn ni ọ̀wọ́ náà iná jahannam eléyìí tó ṣe pé òun ló burú jù níbi téèyàn padà sí abẹ́ Allah kọ́dà kún kọ́ máa ṣe iná ní sí lọ sí ojú ọ̀nà ẹjọ́sìn fún Allah lónìkan ẹ gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn bẹ́ẹ̀ náà ni wọ́n tún máa ń pèpè lọ sí pé ìlànà tó jẹ́ ìlànà tàwọn tó jẹ́ àlàkalẹ̀ tó ní kálukú gbọ́dọ̀ tẹ̀lé láti ṣẹ̀sìn fún Olúwa yìí òun náà ni ìlànà tó ní kálukú gbọ́dọ̀ tẹ̀lé ẹ gbọ́dọ̀ tẹ̀lé àlàkalẹ̀ ẹlòmíì ìlànà talẹ̀ bá tún tẹ̀lé yàtọ̀ sànàbì tó lu aránsìn yìí torí ẹ̀ ńlọ ṣe jẹ́ pé agbọ́dọ̀ di súnà Agbọdọ agbọ́dọ̀ jìnnà sí gbogbo àdádálẹ̀ súnà ni kò jẹ́ kọ́kọ́ tí ọlọ́run ọ̀rọ̀ nípa súnà ni ọjọ wọ fún ọ kìí ṣe àdádálẹ̀ àti àwọn aládàádálẹ̀ má tẹ̀bà ti àdádálẹ̀ má sì tẹni ti àwọn aládàádálẹ̀ gbogbo bó tilẹ̀ wù kí àdádálẹ̀ ó dùn mọ́ àwọn ẹni tí ń ṣètò gbogbo bó tilẹ̀ wù kí àwọn aládàádálẹ̀ kí wọ́n máa fi ṣúgà kún oyin ọ̀rọ̀ wọn mẹ́jọ ọjọ́ lójú o torí ẹni tó fẹ́ múni sórí ibú gbogbo ọ̀nà àti múni sórí ibú ni wọ́n máa gbà torí ẹ̀ ní àwùjọ wa a rí i pé ètò wọ́pọ̀ jù nínú àwọn èèyàn tó láwọn ń ṣe Islam orí àdádálẹ̀ ni wọ́n wà ọ̀pọ̀ àìmọye wọn àdádálẹ̀ ni wọ́n ń ṣe àdádálẹ̀ ni wọ́n ń ná dúkìá wọn lé lórí àdádálẹ̀ ni wọ́n ń gbé lárugẹ ìdí àdádálẹ̀ òun náà ni wọ́n ń sùn ibẹ̀ náà ni wọ́n ń jí orí rẹ̀ ni làwọn náà ń kó àwọn ọmọ wọn ni wọ́n ń kó wọn ká lé lórí eléyìí tí ó yẹ kó rí bẹ́ẹ̀ ìyẹn ti ṣe lè fẹ́ fi ìlànà tànàbì sílẹ̀ tí wọ́n sọ pé inú òun dùn ó ti ṣe lè yín ànábì lódì kó o má ànábì lọ́tà kó o ìlànà tànàbì kọ́ wa sọ wípé ìsìláàmù ló ń ṣe ìsìláàmù rú èwo ló ń ṣe tàlẹ́ni méjì tí wọ́n fi ìsìláàmù rán sí wa tó yàtọ̀ sáà wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọwọ́ sọ kójú ọ̀nà tànàbí òpin ọ tọ̀rí kọ̀ọ̀kan lọ fẹ́ máa ṣe ntọ́jájú òun náà ni pé èèyàn fẹ́ fira rẹ̀ ṣe wọ̀fà fún yàní o kó o sì sánà kọjá fún ọ onítọ́ yẹ ọ kí esi kọ́ ọmọ wáyà fúnra rẹ̀ ẹni tó sọ yìí pé ojú ọ̀nà ṣéwù ká pé o ju tànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ a àmì orí ibú lélẹ́yìí o táwa ni ṣéwù náà sọ́yẹ́pọ̀ ló mú Islam wá báwọ̀ yàtọ̀ sànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam èyàn ṣe lè wà nínú ẹni tó fẹ́ ṣoríire nígbà tó ń bá ń fẹ́ nìkan míì nínú àwọn èèyàn òun fi ń ṣe dọ́gba pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn tó wá wa o. ká sí gbogbo àìdá ká sí gbogbo aburú ká sí gbogbo àdádálẹ̀ gbogbo bí tó bá ti ń mùsùlùmí ò débẹ̀ gbogbo bí tó bá ti ń sentọ́ tako súnà rìn ní gbèrígbèrí ibẹ̀ eléyìí jẹ́ wọn gbogbo bí kíbi ń lu yìí igbe àwọn fẹ́ ṣe ìpàdé kan iṣẹ́ máa wúrọ́ torí àgbọ̀dọ̀ ẹni tó fún wọn láyà ní háyà irú àyè ibi tí ń lò tó fi àyè yẹn tó yá wọn ó ń gan orí ẹ̀fẹ̀ lọ́wà torí gbogbo ẹni tó bá yáyàn láyè láti sàdádálẹ̀ òun náà sàdádálẹ̀ lábẹ́ òfin ti Allah torí di eléyìí báyìí súnà ń bẹ́lẹ̀ ọ̀tẹ̀lé ọ̀hán ní tàbílíìgì rọ́kànlọ́kẹ́ máa tẹ̀lé. àwọn èèyàn fúnra wọn wà láti lórí àdádálẹ̀ tó bá jẹ́ ni onífìlú sọ pé àfi súnà náà. àmọ́ ń gbọ́ kanda kàndáháláwì ni gbogbo wọn gbéra láti gbogbo ríẹ ríẹ́ríẹ́ríẹ́ tọ́pin tóbi lórí àdánù sọ̀rọ̀ fún àdádálẹ̀ àdádálẹ̀ kì í sọ́nà sọ̀rọ̀ fún àdádálẹ̀ kò sírú ọ̀dà tán fi lè kún àdádálẹ̀ láyé yìí náà ni ó máa ìwà sọ̀rọ̀ lórí sọ́nà ó oríire máa dúpẹ́ fún Allah lórí oríire yìí nítorí ta àwọn kan nínú àwọn ọ̀dọ́ Yorùbá jẹ onáà ní pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tabiligi yìí wọ́n kọ́kọ́ rí wọ́n rò pé súnà ni kéèsè súnà lọ ń gbọ́ báyìí ni tabiligi gbogbo ẹni tí ń ṣe tabiligi aládàádálẹ̀ ni tó bá kú lórí ẹ̀ ó kú lórí kíni ó kú lórí abẹ́ Allah kọ́ máa ṣe jù abẹ́ ọmọ rẹ̀ ń ṣe ẹ̀gbọ́n ti sallallahu alayhi wa alihi wa sallam lábẹ́ bá kárán ti pé nígbà tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ bí ẹ̀ṣẹ̀ ti ṣe burú jáì tó nígbà tá a tún sọ̀rọ̀ nípa àdádálẹ̀ ó ti ṣe bàjẹ́ bọ́ọ̀lùmà tó sì jọ ọ̀ràn yẹn pé ká jìnà sí gbogbo nǹkan wọ̀nyí àṣàdédé mà ọ̀gá wa anabi tiwa anabi muhammad sallallahu alayhi wa sallam ẹni agbọ́dọ̀ tẹ̀lé lánàá rẹ̀ òun náà lolúwa rán wa tá a fi láǹfààní àti mọ àwọn nǹkan wọ̀nyí. ànábì yìí ó ní ìwà lórí wa o nínú ìwà rẹ̀ lórí wa àtẹ̀mí àti wọ́ àti gbogbo mùsùlùmí ó ní ká máa ṣe àsọ̀láàtù fún Olúwa ẹlẹ́dàá wa àtàwọn màlẹ́kà alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀láàtù fún ànábì yìí sallallahu alayhi wa alihi wa sallam ọwọ́ apàwọ́ láti àwọn tá a jẹ́ mùsùlùmí káwọn náà máa ṣàsọ̀láàtù fún inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما دعوة أتعوى ملائكة وانسى صلاة فالنبي محمد صلى الله عليه وآله وسلم لك الأبو دو أما أنسى الصلاة فنكاس ماتكي نككي فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة